الحمد لله رب العالمين أحمده سبحانه وتعالى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد السلام عليكم ورحمة الله وبركاته pẹ̀lú fún ọlọ́mọ subhanahu wa ta'ala ọlọ́mọ tí okun alọ́wọ́ tó fi dípẹ́ agbára Ramadan di kàtó dìlé ní àmì ọlọ́mọ bá kọ́ sáré fún wa ní ìgúnlẹ̀ ayọ̀ nínú oṣù Ramadan náà ó sọ́rọ̀ ìgbà gbogbo ìjọsìn wa kọmọ ṣe lé ní kọkú tí àbàwọn ṣe ní orílẹ̀-èdè àgbáyé ọlọ́wọ́n subhanahu wa ta'ala ọba àfún kọ́ ṣàlàyé mojú kò fún níbi àwọn àìṣedédé wa kọ́ bá ní ká àjàkálẹ̀ yìí kọ́ bá ní ká kúrò nílẹ̀ àwọn tó ti lè gbàdé àìsàn náà kọ́ bá ní fún wọn ní àlàáfíà olúkúlùkù wa ọlọ́wọ́n kọ́ fi ṣàtẹ́wò fún محمد صلى الله عليه وسلم على له وصحابه رسول الله صلى الله àríyànjọ́ ọlọ́run a tún máa tẹnubọ ìkan nínú àwọn àríkọ́ṣe dáadáa fún mùsùlùmí àríkọ́ṣe dáadáa fún gbogbo ẹni tó bá pẹ̀lú ẹni onísùnnà àríkọ́ṣe dáadáa gbogbo ẹni tó bá di akẹ́kọ̀ọ́ ìmọ̀ ẹ̀sìn ìkan nínú àwọn sọ̀hábà ànábì Muhammad sallallahu àmọ̀ sí àwọn àfá ìsìn gọ́lọ̀gbọ́ akẹ́ wọn wọ́n dá lọ́wọ́ ìgbésí ayé àwọn sàhábà dáadáa a rí mà wípé wọ́n yàtọ̀ gẹ́gẹ́ sí wa gbogbo àtẹ́yẹ bá ń ka ọ̀rọ̀ wọn àbẹ́yẹ bá ń gbọ́ ọ̀rọ̀ nípa àwọn sàhábà ẹ̀rí ọ̀kà gómà jẹ́ ẹ̀ pé ah, àwọn ni yàtọ̀ sọ ẹ̀yẹ gómà lè dá lẹ́jọ́ pé hmm, àwọn kìíní yàtọ̀ sọ ní àná àṣàlàyé ọ̀rọ̀ nípa Salman al-Farisi àfi gúnbíkan tẹ́yẹ bá ṣèrò lórí ẹ̀rọ gbèsè ayé àwọn ilé yàtọ̀ sí gbèsè ayé tó wa àbí ọlọ́run ọba kí àtàánú rẹ̀ kó bá níṣẹ́ lórí àwọn sọ̀hábà nígbà Muhammad sallallahu alaihi wasallam ó ṣe àwa nípa nípa majú sọ̀hábà ìpèsèrè sallallahu alaihi wasallam ọ̀nà àwọn al-qadariyatu majusu hadhihi al-umma so níjẹta so wọ́n fi àwọn gbé mi lórí àhàdífì yẹn mo sọ pé ar-rahbaniyya so qadariyya ló ń bẹ iná sọ àhàdífì ìbá so kẹtọ́ ń àwọn tó ń pè àwọn ní qadariyya àwọn tó wọ́n sọ pé ọlọ́ngọ̀ ní àwọn náà lè fi jọ ẹlẹ́sìn iná nínú àwọn ọmọ ọ̀ṣẹ́ àti sọ̀sọ̀lọ̀ ìdásọ débẹ̀ òní wípé bàbá Salman al-Farisi radiyallahu anhu ọ̀dọ́ ẹ̀sìn mọ̀júsíyà ni wọ́n sì kí ni wọ́n sìn abdullahi ba ọ̀ṣọ́lá ìmọ̀dúkọ̀ fún kowa wa tayyib Hudayfah ibn al-Yaman radiyallahu ta'ala anhu warda àwọn afọ àkọlùkọba akẹwọn wọ́n yára nípa Hudayfah tàfẹ́ mẹ́nu báyìí tó jẹ́ pé gbogbo àpáta àbùkátà sí ká ṣe payá ẹ̀mí wa alákọ̀ọ́kọ́ tẹ́lẹ́gbẹ́ mọ́nàjì tá ń tọ̀ nípa pàṣẹ sọ̀rọ̀ àwọn sọ̀hábà náà Muhammad sọ̀sọ́lọ̀ àkọ́kọ́ mẹ́nuba báwo ni ìpìlẹ̀ sọ̀hábà ìṣẹ̀lẹ̀ nípa bíbá ìsìlámù rẹ̀ kí làwọn ìmọ̀lẹ̀ gbàgbé eléta rí nínú ìgbésí ayé ẹ̀ nípa àwọn ìgbìyànjú àti tó jọ ọ̀nà tọ́lọ́wọ́n bá báwo náà ni ọlọ́wọ́n bá dẹ̀ ṣe mú sọ́dọ̀ àtàwọn ẹ̀kọ́ wòrà tó lórí nínú gbèsè ayé rẹ̀ alákọ̀ọ́kọ́ amẹ́ngbẹ́ Hudayfatu ibn al-Yaman àwọn àfáà rahimahullahu ta'ala wọ́n ní ṣé al-Yaman gẹ́gẹ́ ló kọ́ bàbá Hudayfa àfáà wa az-Zahabi ó gbajúmọ̀ sí alìyàmán alìyàmán alìyàmán kí ṣe orúkọ rẹ̀ gẹ́gẹ́ nìkan orúkọ bàbá òbẹ́fà gẹ́gẹ́ ní ṣíṣílù ṣíṣílù àwọn méjì sọ pé hùsẹ́ìlù ibn jabir aláàbù sí alìyàmánì alákùnrin ṣíṣílù yìí ta sọ pé olókọ rẹ̀ gẹ́gẹ́ lójó kọ pìlẹ̀ rẹ̀ sọ̀hábà lòun náà a jẹ́ pé òbẹ́fà tó ibn al-yaman sọ̀hábíyún ibn sọ̀hábíyún alágbé Hudayfa radiyallahu anhu wàrúdọ́ sọ̀hábà ló sàbí ànábì ni bàbá rẹ̀ náà sàbí ni. èyí wà bẹ̀rẹ̀ yìí pé níbo wà ní al-Yaman ni ló ti wọ ibi táwọn Hudayfa tó ibn al-Yaman Hudayfa tó ibn al-Yaman. àwọn onímọ̀ hẹ́sùlù tá a sọ ìpàkì nígbà bá ọ̀dọ̀ ìfẹ̀dọ̀ yaman ọ̀rọ̀ yàmọ́ ta'ala alẹ́ ọmọ àjùmáhùn mẹ́ta ni òun náà ti lè gbéṣẹ́ ayé rẹ̀ tágbàwà rẹ̀ àmọ́ wàhálà kẹsẹ̀ láàrin wọn àti àwọn tọ́jọ ń gbé nínú òlú tó jẹ́ alábábá náà wàhálà yẹn ló fà á tí bàbá ọ̀dọ̀ ìfẹ̀dọ̀ tó fi kíni o tó fi kúrò nílùú mẹ́kà tó fi sàlọ̀ sí yọ tó lè sàlọ̀ màdínà tó pàtà ń sọ yìí ànábì sallallahu alaihi wa alihi wa sallam ànábì ò tí ì ṣègbè lọ sí màdínà gbà náà ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ ọkùnrin ìfàgẹ́gẹ́ fúnra rẹ̀ ó sì sàlàyé fún wa nípa bí lè fọlìyàmọ́ àbọ̀ ọkùnrin ìfàgẹ́gẹ́ yóò ní ní àbùsìn onísàrí ìwòdó yàmá ń bá sọ ìtàkùkọ̀ rẹ̀ ní kí n ṣe sílò yìí ó ní makíyù ní nínú àwọn bànú àbùsì lákìn náà àṣọ ọ̀bàdá mẹ́rin fi kọ̀ rí ṣùgbọ́n ó ṣe nkẹ́kẹ́ bí ká sọ pé ó pààyàn ó ní ẹ̀jẹ̀ lọ́rùn láàrin àwọn ìjọ rẹ̀ tó ń fi lè là níbi wàhálà ẹ̀jẹ̀ tó ń bẹ lọ́rọ̀ wọn ló bá sákò onímọ̀ká ó bá sá lọ sí yathrib tàmọ̀ sí mẹ́fì náà bàtọ́ ní yathrib ó lọ ní hilfu pẹ̀lú àwọn banu abdul ashhal ṣe bá sọ nípa banu abdul ashhal pátá ọ̀làbára abdulhashan inú wọn làwọn sáàdì ní mahad tán sọ̀rọ̀ wọn ṣẹ́ẹ́dẹ́ má gbàgbé ṣíṣílù tó dé madina ó lọ ní hilfu hilfu ní pé kẹ́ẹ̀ ní àjọsọ̀rọ̀ the union ó ní hálàfà bani abdulhashan àtọ́ níbẹ̀ yẹn lọ́lọ́ ní ní ìsára àlú yẹn tí ma gbé ọ̀dọ̀ yín tí ká jọmọ́ alájọsípọ̀ tó jẹ́ ẹ̀jẹ̀ mi ìní bí ń sùkà dẹ́gbẹ̀rẹ̀ hanson ó ń gbé sáàrùn ó rọ́pọ̀ márùn-ún abdul ashan ó pẹ́ ń bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ti ríyàwó zenith ìgbà tó dé ọ̀dọ̀ ọmọdé abdul ashan ó rí obìnrin kan tó ń pè ní robab bintu kaab robab bintu kaab a máa ẹgbẹ́ ní al-ashahaliya ń ṣe pé àwọn ọmọdé abdul ashan sọ al obìnrin yìí òun ló bí àwọn ọmọ fún fúsùlù nínú ọmọ tó bí òní ọ̀dọ̀ ìfà fún yàmán alẹ́sọ̀rọ̀ so ẹ̀rì pé tẹ́lá wò bàbá yìí fúsùlù arábò màkíjù màmá yìí òun jẹ́ ìkẹ́rẹ́ àwọn bàbá àbẹ̀rẹ̀ àṣà tó jára bo màdínà báyìí ni fúsùlù àti lórúkọ mọ́ màdínà tó dẹ́ pé àti ẹ̀fẹ́ ẹlòmígò ti ẹ̀fẹ́ ẹ̀mọ̀ wípé fúsùlù sára Madina àwọn èèyàn máa ń pè ní aliyamana jama torí wípé wọ́n máa ń wò pé òkè kírísì ló ti kó mẹ́ka ọtún mẹ́ta kò máa wà ní Abdul Ashal àwọn àbá ní Abdul Ashal sí àwọn àǹsọ́rí nìyẹn wọ́n sì máa ń pè àwọn àǹsọ́rí ní aliyamani wọ́n máa ah, ni ẹni tó o ó kò nílùú tiẹ̀ ó dára pọ̀ o ìlú ó ń lò ó sì di ara wọn débi fún eléyìí bí fẹ́sìlò sí dé Madina sí so tàbí àwọn pẹ̀lú àlìyàmá àlìyàmá so gbogbo àwọn ọmọdé náà sọ ibùdó àlìyàmá so Hudayfa so ìdẹ́gbẹ̀ta sọ Hudayfa so ibùdó fẹ́sìlò wọ́n wá sọ pé Hudayfa so ibùdó àlìyàmá rọ̀bọ̀yé ó ní báyìí ni bàbá ìtìwà lọ́dọ̀ fi jẹ́rìí pé ọjọ́ àkọ́kọ́ tí Hudayfa tó mítà Nabi sallallahu alaihi wasallam ẹ̀mùdá Hudayfa àkọ́kọ́ fojú ìbéèrè ló pé wọ́n fi bèèrè lọ́wọ́ àdébísọ̀ sọ́lá mú wípé ya Rasulullah amuhajirun ana am ansari jù pé ọ̀dọ́ ìbá ọkọ̀ méjì ànábì láyé sọ́lá sọ́lá tó ọkọ̀ bẹ́ẹ̀ tó pé kíní yẹn ti ń gbé òde ìfàlẹ́ mi pé bàbá àti gbọ́n nínú tó pé bàbá wa ṣe àwọn kan àwọn sàbẹ̀kọ́ nàlà wà lónìí minal muhajirina wal sáàmù ti gbọ́ wọn méjì bí àwọn ọmọ àjẹrò àwọn kan sọ̀rọ̀ kò dẹ́fọ̀ wọn òun bèèrè pé ìṣẹ́dá àti sàlámù lọ́jọ́ àwọn àwọn òun ni mí ni àbí àṣọ ẹ̀bọ́ èwo ni yóò jẹ́ ní dà wípé èyí tó bá wù ọ nínú méjèèjì mú èyí tó bá wù ọ́ tó tẹ́ ọlọ́rùn jù nínú ìjọ mọ̀hájú àbí ìjọ àǹsọ́ ọ̀nàpọ̀ èwo ló wá mú ó mú àǹsọ́ ọ̀bẹ tọ́bi ní yamán ó mú ìjọ àǹsọ́ àpárabọ̀ wà níbi títọ́ tó ti bẹ̀ bá lọ ní pé tẹ́sí yàrá kọ́kọ́ sọ̀rọ̀ pé kò lè yìí fàtó ibùnú yamán so yamán nìyẹn kì í ṣe kó dandan ní ọkọ̀ asù bàbá rẹ̀ àmọ́kọ̀ bàbá rẹ̀ ní kí ni ó ṣèṣin ọ̀yọ̀kọ́ Hussein àwọn tí mo sọ àmì mẹ́pẹ́ ní الى فاو ام ذهبي رحمه الله تعالى قال ابو صالح تعالى وكان والده حصل قد اصاب دمه في قومه فهرب من المدينه فحالف بني عبد الاشهل فسماه قومه اليمان لحلفه لليمانية قوم الانصار هذا عسي اصل رأيه طبعا حديث ابن اليماني رضي الله تعالى عنه وارضاه حسن تعصيه مصر مدينة وفي طباب ní tó ká aláṣàríyá ó fẹ́ báwo lè wọ́n ṣe gba islam nígbà tó di wípé Ànábì sallallahu alaihi wa sallam tó di pé dáwà rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní gbajúmọ̀ nílò lọ Mẹ́kà tó di wípé àwọn ọba tó káwọn èèyàn máa gbọ́ nípa islam ẹ̀rí pa sọ fún wa nípa àwọn Banu Abdul Ashal àtọ́pọ̀lọpọ̀ àwọn Madina àsọ nípa àwọn asáàdì gbèsòrò ìgbé gbàtọ́ gbọ́ sọ́dàwí àti islam ní mọ́ká àwọn èèyàn lọ láti mọ̀dínà wọ́n lọ gba islam kó tó pọ́nà yíra jẹ́ ẹ̀kọ́ sọ̀rọ̀ tí máa àwọn mímélòó kúra wọn jọ ìjà lọ gba islam wọn so ṣíṣùlù náà bẹ ní mọ̀dínà ó gbọ́ pé dáwà yẹn ti ń gbòòrò òun náà wá lọ pẹ̀lú àwọn kan nínú àwọn bànú abs hmm? wọn lọ bá nàbí sallallahu alaihi wasallam wọ́n sì lọ sọ pé àwọn àti àti ilé mùsùlùmí gbogbo táàmù táwọn sọ ẹ̀ àdébí ò tí kú ní Mẹ́kà lọ sí Mádínà nígbà náà so ìdán Hudayfa bin Yaman bàbá rẹ̀ ọgbà Islam síwájú kárìmí tó ṣe kí ni ó kó alhamdulillah pẹ̀lú àbá rẹ̀ gba Islam ìyá rẹ̀ náà ẹ̀rì pé nígbà tí àwọn Saad ibn Mu'adh táwọn ti gbà Islam kí lásán nípa àwọn Banu Hasham Banu Abdul kálukú ìsìláàmù kálukú ní gbọ́ lọ́sọ̀ àbùjù kẹtìkẹtìkẹtì so yíò àwọn tó ti gba ìsìláàmù náà àmàlà náà wà so ìdán ìgbà tí ìwòdá ìfọ̀ ó di ayé ó bọ́ sí ọwọ́ àwọn òbí tó jẹ́ pé mùsùlùmí ni wọ́n fi láàfin falidhalika aslama Hudhayfa radiyallahu ta'ala anhu warḍah qabla ru'yatihi linabiyyi sallallahu alaihi torí kí ló gbà islam gbogbo ìdílé tó sẹ́kí tó ti jáde wá o ìdílé islam ẹ̀rí pé eléyìí nínú nǹkan tó jẹ́ pé ọlá kan tó rìn gbogbo ọlọ́mà subhanahu wa ta'ala ó ṣàánú rẹ̀ ó jẹ́ ọjọ́ wípé nínú ibi ọlẹ̀ tó wọn ti jáde wá ó jẹ́ ọlẹ̀ tó jẹ́ pé islam ní ìpìlẹ̀ rẹ̀ ìyẹn ló fọ́tọ́ fi jẹ́ pé ó ti ní gba islam tó wọ́n mọ̀ wò pé ah, kóhun tẹ̀ránàbí kóhun tẹ̀ránàbí sallallahu alaihi wa sallam kó bójú kan anábì sallallahu alaihi wasallam ó sà ń jẹ́ ìrẹ́kórí anábì sallallahu alaihi wasallam tó fi wá di pé Allah subhanahu wa ta'ala aláwọ̀ fún ní àǹfààní wípé oníwà wá ṣe ìrìnàjò lọ sí Mẹ́kà gbogbo táyà anábì sí Mẹ́kà ó wá ṣe ìrìnàjò lọ sí Mẹ́kà tó fi wá di anábì sallallahu alaihi wasallam tàbí wá sọ pé ìjọba ìlànà bí ní pé àmọ̀hájìrò àná am ansariyu ya Rasulullah faqala ìsọ́lá ìṣẹ́ takún tàbí al وإن شئت كنت من الأنصار فاقتل لنفسك ما تحب منت بوا فقال بل أنا أنصاري يا رسول الله ده يبقى انت عمامي ممكن إيه؟ جاء أنصاري انت ريكو قلت ملارو انجا أنصار سامة يبقى أعفاء أن يغلط في ما أنصار شوف مو مهاجر سبي يقول لي بابارك يبقى بابارك ما كيجوز في العصر ما كارا ما كان àbí ṣùgbọ́n àmì sallallahu alaihi wasallam àìmọye ọlá àtọ́jọ́ dáwọ́lá ní hijira tí ìbá ṣe ti hijira ní ìbá ṣe kíni o ní ìbá nífẹ̀ẹ́ sí kíni o ìjẹ́ Ansar alábẹ̀bẹ̀ sọ láti ilẹ̀ fún àwọn Ansar alamatul iman hubbul Ansar wa alamatul nifaq hubbul Ansar àpẹẹrẹ àpẹẹrẹ pé mùnáfíkì lè yà òṣìkẹ́ yẹ kó ìrà wọn fà gbogbo àwọn láì òní Hudhayfa radiyallahu ta'ala anhu ọ̀rọ̀dá ìlólówó papọ̀ ó fi mú pé kóhun ó jẹ́ àǹsọ́rí yẹn ó tẹ̀rùn lọ́rùn ju kóhun ó sọ bóun jẹ́ màá jẹ́ akáláṣe ó lọ pé tàbá tó wò lọ́wọ́ bọ́ọ̀nà ẹ rí i pé kò ṣe é jíráwá alamí bá bẹ̀rẹ̀ sọ́ọ̀fà ìdàn ìgbàfẹ́ lọ rẹ̀ wípé ọ̀dẹ́ ìfàmìlì rẹ̀ máa báyìí ní ìpìlẹ̀ rẹ̀ tó fi dé inú ẹ̀sìn Islam alhamdulillah dáwà ń lọ anábì náà kúrò ní Mẹ́kà sallallahu alayhi wa alihi wa anábì wá sí Madina pẹ̀lú anábì dé Madina sallallahu alayhi wa sallam ọ̀dẹ́ ìfàmìlì rẹ̀ máa inú ẹ̀dọ́ rẹ̀ alhamdulillah òun ní anábì lókèrè má sallallahu alayhi wa sallam falazamahu wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ dúró mọ́bí tí ànábì bá wà sallallahu alaihi wasallam ó mọ́ wà pẹ̀lú ànábì lọ́pọ̀lọpọ̀ ọgbà títí títí ànábì dé Mádínà ìgbà táwọn ànábì dé Mádínà kò pẹ́ ànábì dé Mádínà dọ́dọ̀ ẹlẹ́ẹ̀kejì gazọ́tò bá bẹ̀rẹ̀ ó ṣẹlẹ̀ àwọn àfáà ní ọkùnrin ìfàsẹ̀ lè yàmá kò lọ sógun radiyallahu ta'ala anhum arbahuma àwọn olùkọ́ takọ́lọ̀ ń bá akẹ́ wọn wọ́n ní Hudayfa ibn Yaman àti bàbá rẹ̀ ṣíṣìlò ta sọ yìí wọ́n ní wọn ò lè lọ sí ogun Badri nítorí wípé Hudayfa sọ fún wa wípé màmá náà ní àná ashhada Badran kò sí nǹkan tó wọ́n fi lọ sí ogun Badri ju wípé wọ́n sì rìn àjò wọn àti àbá rẹ̀ wọ́n kò ní Madina kó tó pé Badri ṣẹlẹ̀ wọ́n sì rìn àjò lọ bí wọ́n ti wá lọ rìn àjò àwọn Quraysh ìṣẹ̀pẹ́ àdébìtì wá Madina wọ́n sì ti ń gbọ́ ìró pé alhamdulillah ọlọ́run ti fàyè ìgbàlú sọ́lá ọ̀sọ́lá ní Madina inú ti bí wọn inú wọn dùn gbogbo ẹjọ́ máa ti rígbà tó jẹ́ pọ́bọ̀lá rẹ̀ bí báyìí ọ̀tá wọn inú ìrìnàjò tí wọ́n lọ lọ́mọ lọ kó sọ́wọ́ àwọn Quraysh ìyẹn bàbá rẹ̀ àti Hudayfa gbàtó kó sọ́wọ́ àwọn Quraysh ó ní bá kọ́ bàrẹ̀ kuffaru Quraysh wa qalu ayna taqsilun gbàtó àwọn tẹ̀sí táwọn sẹ́bẹ̀rẹ̀ pé àwọn Abu Sufyan nígbà náà àti ìgbà àwọn kòǹsà nílà àwọn kòrò ìṣẹ́ ìtàn máa ń ṣe ni wọ́n máa ń dá ọ̀nà wọ́n ti báwọn ẹ̀kan lọ pé mọ̀mọ̀ dínà wọ́n mọ̀ pé lọ́wọ́ àríjẹ lọ ẹ̀mí ọlọ ti mọ̀lẹ́ ìlọ́wọ́ lọ́ṣùgbà ó ní fàkúlùnà àmàrìnà àwọn sọ́kà àmàrìnà là ń lọ fàkọ́lù àwọn ọmọ sọ báwọn pé ìnà kọ́ntùrẹ́dù na Muhammadan mọ̀lẹ́dínà yẹn lọ àbí tọ́mọ́ ti gbẹ́pọ̀ wọ́n lọ díjú ọ̀nà ah, àwọn ọ̀dọ́ ìfọ̀láwọ̀ tó fi mọ́ mọ́rí nílẹ̀ ilẹ̀ mọ̀rínà dá in tó wà ní ìlà wọn mọ̀rínà lọ lọ àkẹsẹ́ kọ́ gbọ́dọ̀ mọ́ pẹ̀lú àlọ́ bẹ̀dẹ̀ látà lọ dáfẹ́ lọ sí àlọ́ mọ̀rínà ni ah, ó ní fa àbàwò àwọn òtùlẹ̀ kó ná wọn bá ní láyé àwọn onítú àwọn lẹ àwọn dí àwọn mẹlẹ ilà bàdà àkọdù àhàdà àlẹ di pé wọn níra nígbà fi lè tún nílẹ̀ tẹ́ẹ̀fì kúrò níbí ni pé tẹ́ gbé àdéhùn pẹ̀lú wa hmm, tẹ́ jẹ́ kí ẹ bá lè gbé àdéhùn pẹ̀lú wa ó ní allah náà sọ̀rọ̀ muhammad ana alayhim wa allah nìkọ́ tilà máa hù wọ́n ní àdéhùn dáàbì gbé títún nílẹ̀ ní pé tí ẹ bá lè sàdéhùn pé ẹ ní jọ́yìn muhammad sallallahu alaihi wasallam láti wá máa bá wa jà ó ní àwọn bá dọ́dà àwọn ti gbọ́ àwọn bá jáde tó máa kúlà kó sàrọ̀ hàn àwọn bá tún wọlé bàtí wọ́n wá dé ìlú padà ah, ẹ̀mí wọ́n wá pàjá tí wọ́n àti ẹgbẹ́ sílò àjọkò bẹ́ẹ̀ tàbí ìwà àti ìwọ̀n orí tí wà láà àtàkù lọ́wọ́ wọn náà ṣẹ̀gbọ́n lọ sọ fún ọlọ́sọ́tò pẹ̀lú ìgbàgbọ́ ọmọ subhanahu wa ta'ala ní àwọn olóyìn òní láìsí wọ́n lábẹ́ akọ́dì máa ọ̀sọ̀ sọ́lá ìgbà tádé máa rí náà lọ́ba nàbí àkàbàrí náà wò abọ́lọ́ fún anábì ní ìròbí mẹ́kọ̀ọ́tọ́ ọ̀nà òmìnira ààrẹ lè kùrọ̀ ìṣ ṣùgbọ́n tán anábì náà ìlàsẹ̀ ìdè ìrìn wa ó dá akóso àwọn kùrọ̀ ìṣe wọ́n dé wà mẹ́lẹ́ o wọ́n là ní lọ o àyàfi tàbá gbàdé nǹkan àníbọ̀ àníjàgún pẹ̀lú rẹ̀ ní ẹlẹ́ wa dẹ̀nu báwọn olójú wọn ti pàṣà náà kò dẹ́ táìmù yẹn dẹ̀ rẹ̀ wọ́n bèèrè pé aláti ja ogun bàtẹ̀ ìṣọ́nà bá sallallahu alaihi wa alihi wa sallam bá sọ pé náfìdì ahadihim wa nasta'inu alaihim billah ṣọ́nà bá ní in tó ṣẹlẹ̀ sí ní àdéhùn tẹ́gbẹ́ pẹ̀lú wọn a àdéhùn wọn ní wọ́fà a pé àdéhùn tàṣífò wa nasta'inu alaihim àwọn abẹ́lọ́rọ̀ bá wípé ọlọ́run ọba kó là wá níbi àbúrò wọn torí àdéhùn tó wọn àti bàbá rẹ̀ gbé pẹ̀lú àwọn ọkùnrin ṣe náà fi lókun mẹ́tẹ̀ ẹ̀jẹ̀ ká dúró dé rẹ̀ ní bíbá ẹ̀ á rí ẹ̀kọ́ tó mẹ́rin anábìwá Muhammad sallallahu alaihi wasallam ẹ̀ rí pé àwọn kèfèrí ní àwọn Hudayfa àti Khisilu tó dé alimọ́ musulman ọlọ́ tààrà ó náà mọ́ àdífẹ́ wáyé nípa alùwàfà ọ̀bẹ̀ ahad wọ́n gbà náà sallallahu alaihi wa sallama tọ́lú ìbá lè pẹ́rú àdéhùn tó lẹ́pẹ́ àwọn wọ̀nyí ṣe fún àwọn kèfèrí níjọ́ náà lọ́rùn nítorí pé àrẹ́bí mú pé ó ń bẹ̀rù sallallahu alaihi wa sallam ìgbẹ̀rẹ́ pé nígbà tá ti sọ́sájú yóò àárí àpójúwe tó dáa àwọn sallallahu alaihi àtúrí níbi iná nínú ibìta àdéhùn náà rí pé ìnàtà àwọn sọ̀hábà kíyàn nẹ́ta fún àníbà Muhammad sallallahu alaihi wasallam ẹ̀dàkùnrin jẹ̀má ìgbà tí wọ́n ń gbé àdéhùn yẹn pẹ̀lú àwọn ọkùnrin sábẹ̀dọ̀ àmì pẹ̀tùkà tí wọ́n délé wọ́n sọ̀rọ̀ ní tó ṣẹlẹ̀ rí ilé ìdẹ́mi rẹ̀ tí àwọn sọ̀hábà nípa tí kankan bá ṣẹlẹ̀ ní àjò sí wọn tẹ́lẹ̀ bá ti délé báyìí òṣèlè báyìí òṣèlè báyìí òṣèlè báyìí lókè wọn mọ̀ pé ibẹ̀ làwọn ti rí ìtọ́sọ́nà ìjẹ̀ká àwọn ṣe ẹ̀rí àwùjọ tiwa ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ohun tí ó mọ̀ fi nǹkan fún ní mímọ̀ ẹ̀dẹ́gbò ní ó fún ọ ṣe ìṣáàdì fún ẹ̀dẹ́gbò ní ó dúwe ní tó ṣe ibi ẹ̀sìn rẹ̀ fún ẹ̀dẹ́ kí n mú ẹnìkan ní mẹ́kàtà làrọ̀ bí ẹ̀tọ́ aṣọ ní ìyá allah zakata náà ń sọ yẹn èlò ni kí ni sọ́ọ̀bù rẹ̀ gbọ́dọ̀ àṣẹ máa ń yàn nǹkan àfàṣàrà yìí bàtà wọ́n ṣàlàyé fún pé bí zaka nǹkan báyìí ni láìláì rẹ̀ ti ṣe báyìí rárá ó wá bùkátà sí pé àwọn kìí èyí ò tí yóò dáadáa ó fẹ́ bèèrè àlàyé fún rẹ̀ ó wá bẹ́ẹ̀ ṣe ń rọrùn kan èlò tẹ́ fi ṣe igbá o bóò rẹ̀ ti ń ṣe kí lè jẹ́ jẹ́ afásábẹ̀rẹ̀ àwọn àlàyé bàbá olówó òun ò pè sùhánàlá kò rọ̀ lọ́rọ̀ pé òun náà tọ́ fàáfà gbà ó lówó ṣe sọ gbọ́ kápítà àwọn àti gbọ́ nítorí ní dúkìá ṣètò fún àfà káfọ́ bàbá òun ṣígbà kan ṣùgbọ́n ẹ̀rọ àpèjẹ mọ́ tó wáyé pé lọ́yà ni lọ́yà ló sọ fún ẹni tí yóò ràn lọ́wọ́ láti là níbi wàhálà ọjọ́ ìkìyàmà ìbínú tán ẹni yẹn àbọ̀ olówó yẹn afọwọ́ sọ pé tẹ́ ìbájọ́ lé sọ nǹkan báyìí báyìí ẹgbẹ́ yọ ọ̀sàdà ọ̀dà nínú iye báyìí kan kàmá kò jẹ́ bí ọ̀kadà kọ́ mílíọ̀nù àwọn àfọ́ ti bẹ̀rẹ̀ máa jẹun owó yẹn tó wájọ ó ti pé àádúró owó owó ìgbé tó bá tó dà lórí bísíǹsì padà ó yẹ tí ó jẹ́ orí compensation yẹn afáwọn ṣe pé ah, gbìyànjú ẹ̀yọ zakari tẹ́ bá yọ ọlọ́gbọ́n fún yóò fi fọ àríziki yìí mọ́ni ọlọ́gbọ́n tó ṣe pọ́lọ́pọ́ dáadáa fún yìí afáwọn ṣe pé wọ́n ní àbá ẹgbẹ́ wọn rí wọn lè yá lówó ẹ̀ ó yẹ pọ̀ ju tọ́ nìyẹn afáfá fi yẹn orí orí wọ́n parí ọ̀rọ̀ yẹn ó ń lọ kò tí délé náà ló lásìdẹ́ǹtì tó lẹ̀ pù bàtà wọn fẹ́ tán ṣẹ́ra àwọn èèyàn tó ti jẹ́ àtọ́ ti ṣẹlẹ̀ láàrin àtàkùn afáwọn ọdẹ yàrá afáṣe tó ń dáná lára afáṣà nǹkan mí ìṣẹ́ dágbé ó bùkátà sí obìnrin tó ṣe é sí àárọ̀ lápòríwé obìnrin dágbé ẹ̀jẹ̀ kò dá lára rẹ̀ ó ti lọ bèèrè lọ́wọ́ àwọn àfẹ́ kò bèèrè lọ́wọ́ bèèrè dájọ́ lọ́wọ́ àfẹ́ ìsìnkú ẹ̀ṣẹ́ àfà kò mọ̀ dájọ́ ó bá fi rúnlẹ̀ olùgbẹ́gbẹ́ ẹ̀jẹ̀ náà ní jáde ó gbé sí ìdájọ́ haidọ̀ ó wá fi rúnlẹ̀ fẹ́ ìmọ̀ rí pé in tí ó ti nù níbi ẹ̀sìn ẹ̀ tí ó ṣe kí ni o nǹkan tí pọ̀ so àwọn sàhábà bá ṣe máa ń ṣe ìdúwà lọ láàrin àwọn sọ àmì ní pọ́ náà fi bí àríhìm kò nà sàárè náà àríhìm bìlá àpẹ àpẹ àdéhùn wọn àbẹ̀ ọlọ́run ọba lé wọn lérí wọn lè lọ́sọ̀gùn bá dẹ̀ wọ́n bá gbèsè àwọn lọ bá nígbà tó di àsìkò ogun Uhud ọ̀dọ́ ní nígbà tó di ogun Uhud tó di pé àwọn mùsùlùmí fẹ́ jà à àti bàbá rẹ̀ Hisul al-Yaman alógun o gbogbo èyí ogun tó súnmọ́ àsìkò gbà ẹ tẹ pàdé ọkùnrin rẹ lórí yẹn kìí pẹ́ pàdé ń pé ẹ̀ní jagun mọ́ rárá àdéhùn wípé àníbàdàn sọ́lá mi pa payún ẹ̀yà ara mọ́kà so ogun tó sì súnmọ́ àdúgbò àti tẹ̀yẹ pàdé wọn ọ̀tọ́ gbé ogun ohud ó ní sọ́lá ọmọ sọ́lá aláwọ̀ àlùfáàlà ó yọ̀ǹda kí wọ́n lọ́gọ́ ohud ìgbà ìfà lọ bàbá rẹ̀ àlìyàmá ọ̀nà àlọ́ bọ́n ní tẹ́wọ̀n tí bàbá rẹ̀ tẹ́lẹ̀ ogun ohud bàbá rẹ̀ ti dàgbà nígbà náà bàtà wọn adójú ogun ṣọlọ́mà sallallahu alaihi wasallam ó mú al-Yaman abẹ́kùnrin kan pẹ̀lú sábẹ̀t sábẹ̀t ibn Waqsh ọjọ́lá àlò ó náà ti lọ́jọ́ lórí àbí báwọn méjèèjì yẹn pé kí wọ́n dúró ti àwọn ọmọ wẹ́wẹ́wẹ́ àtàwọn obìnrin tó gbá pàlágbà ní wọn ọmọ àdó pẹ̀lú wọn ó ní wọ́n wà báyẹn títítítítítí kí ló dáhùn sáfẹ́ gbogbo wọn ṣe ogun lọ ogun ohud nígbà tó di pé ogun ti ogun fọ́nà ojú tó di pé ogun ti lé wọ́n yẹn ní yamai alhessilu pàápàá ní yamai bàbá àwòrán ìwà ló bá sọ fún sábẹ́ tí mo wá sí pé na adam lekman and sẹ́bẹ̀ ó ní kí làwọn àdó ṣe ń bì náà فوالله ما بقي الواحد منا من عمره إلا بمقدار ما يدفع الحمار ó ní à ah, igbó kù fún wa ẹ̀mí àti àti dàgbà àti lọ́jọ́ lórí igbó kù fún wa ní ìsàsìkò díẹ̀ ni ìnàmà náà nù hàn mọ̀tòlù yọ̀ọ̀mù àwòrán ikú wa tí ò bá jẹ́ òní yóò ti dàkín yóò jọ̀la ẹni pé àgbàlagbà náà ló tún kúrò àmúláyé afàlà náà àkúrò sàìfáyìná táà lè mú dáàwà náà méjèèjì wọn náà lọ́ha kò bí na alọ́lọ́ha na ṣahara tàmà nàbí yìí ó ní ọlọ́run bá lè tàwọn náà ṣe kùn gẹ́ káà náà kárí ṣàhálà akúmọ̀ bá kú kákàlọ́ opportunity ilé ìkáṣẹ́ kí ní o káàkúkù ṣàyírí káàkùn bá ti bọ́ sáré dẹ́nà alákùnsá àgbà àwọn sàálà ó gbà àǹfààní lélẹ́ yìí ó ní súnmà àkọ̀dá sàyífà ihe má láà méjì bá mú ìdá wọn wàdákọ́lá finnas bá bọ́ sáré àwọn èèyàn ọ̀táhàmà almarika àwọn bá wọ́n mú ìdá wọn fúnra ara wọn arábìnrin tó àwọn tó ń ẹja opportunity ṣàhádà rẹ̀ pọ̀lọpọ̀ ẹlòmíì tó bá rí nǹkan tí ó ṣe lóore yóò tún mọ sẹ́yìn lọ́ni sáré ọ̀hún ìlànà fírànṣẹ́ mọ̀mí sáábẹ̀ kò nínú kọyọ́láti tí ẹ̀ bá ti rí gbogbo nǹkan tó jẹ́ ọ̀nà láti ríṣẹ́ olóore ṣe kíyàn aliyamani kí lápúkọ rẹ̀ sábẹ̀ ló wà ṣe náà wọ́n kẹfì bá a máa mú balẹ̀ ló bá kúkú ṣẹ̀yí ní ìfẹ́ wọ́n jà lọ nínú ìmọ̀ ọlọ́run ní àwọn mùsùlùmí ní ẹgbà dojú ìdàkọ aliyamani ṣẹ̀kẹ́ mùsùlùmí lónà láwọn mùsùlùmí ọmọ ya rẹ̀ ẹgbà dojú ìdàkọ ẹgbà fẹ́ ẹgbà ń bùrọ̀ rẹ̀ kò dé bàbá rí bàbá rẹ̀ lọ́kàn táwọn ọmọ ìyá rẹ̀ mùsùlùmí ṣe kí ni o tí wọ́n dojú dàkọ́ ọjọ́ àwòrán ìfọ̀ united bá ń pariwo abi abi abi ah, ẹ̀yìn mùsùlùmí bàbá mi nìyẹn wọ́n dẹ̀ mọ̀ sí bàbá rẹ̀ kí ni òun náà mùsùlùmí nínú àná ọlọ́wọ́ ẹ̀gbọ́ ó ń pariwo abi abi wọn ọkọ̀ wò tètè pé táìmù yẹ ogun wúdù ti fọn lójú àwọn mùsùlùmí ọmọ wọn ò rí wọn lọ́dọ̀ fẹ́fẹ́ rí ni ariwo gbọ́ ibi sáfi gbẹ̀mí ẹ̀rẹ́pẹ́ nínú tó má bẹ̀rẹ̀ pé sọ̀hábà àwọn ló jẹ́ pé mùsùlùmí ni àwọn mùsùlùmí ẹ̀rá ló ṣe pa lójú ogun ṣé sílò ní tó jẹ́ àlìyàmá bàbá àkọ́bá ìfà ó ní fàlàyé sọ́wọ́ ahad ẹni ẹkọ̀ gbọ́ nínú wọn pàkọ́rọ̀ ṣe é kò sọ̀rí ránbì àṣìyá fẹ́ sáàbì ọmọ ìyá rẹ̀ ó ní nígbà tó ṣẹlẹ̀ báyìí wọ́n sì ń dágún lọ́wọ́ ọ̀nà àwòrán ìbá ti kú pẹ̀lú pẹ̀lú kíní pẹ̀lú dàwọn ọmọ rẹ̀ láwọn sọ̀hábà tó sì sojú ọmọ rẹ̀ ọ̀dọ̀ ìfà tó bá jẹ́ wọ̀n sóló sí sáàmà ẹlòmí wọn ò ṣe tó bá fún láti yẹ sí kìláṣà àwọn ìwà kí lọ sútù lórí wọn ò sí sáàmà gbogbo àwọn ìyẹn lọ́wọ́ kí wọn láti bíṣẹ́ àwọn ìjẹ́mọ́ kò sẹ́yẹ tó kò fẹ̀sìn Islam lẹ̀ tí wọ́n ṣe fún wọ àbíbóyá ọmọ bàtà rẹ̀ máa lọ́mọ ọba bàtà ọmọ bàtà rẹ̀ ají ah, èrò òfin dínmọ́ sí mọ́ rẹ̀ lọ oríbìlú tí wá ṣe rí rẹ̀ ah, lọ jùmọ̀ alọ́lá jẹ́ òkìjùmọ̀ kẹtọ́

tó bá ti ní bá ṣe pẹ̀lú ẹ̀sìn àbóríṣe pẹ̀lú àwọn ọmọ ìyá ó bá ṣe ń tútẹ̀ pàápàá jùlọ tó bá jẹ́ pàṣìṣe ló ṣẹlẹ̀ ẹlòmíì kò fún ìyẹ̀lẹ́ skills rí ẹlòmíì wọn bàtà ìlọmọ sáà lóòótọ́ ẹni tó wọ́n ṣì wọ̀ ní o kò dẹ̀ pẹ́ ẹyẹ náà dé padà àwọn ìlà ẹ̀rọ rí àlàyé láyé <laughs> ohun òtítọ́ mọ́ sáà ṣe yín kí wọn a ṣe ní fẹ́ẹ̀kì ni ó jọra ní ẹgbẹ́ owó tèmi náà so Ubay radiyallahu anhu ó ní yaghfirullahu lakum

ní ànábì sọ́nà ọ̀sọ́là ló gbọ́ ìyá tó ṣẹlẹ̀ àwọn abẹ́rẹ́ ṣé ṣàhídì ní abẹ́rẹ́ ṣàhídì ìyá hẹ́sìlò tẹ́gbà àwọn mùsùlùmí náà ló pa ṣé ṣàhídì abẹ́rẹ́ ṣàhídì ṣàhídì náà ní bí ilẹ̀ láìta torí pé àníyàn rẹ̀ náà ni ó fẹ́ kú sójú ogun alhamdulillah ó dàbẹ́ ó ti rí ó ní bàtà wá délé tafẹ́ ẹwọ Islam àmìtọ́ ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn àṣẹbí yà fọmọ òkú ẹlákòótá lọmọ òkú ọ̀dọ̀ yìí fara lọ́bí ọlọ́ọ̀ta aláàrùn ọ̀fà bàtà ń sọ àwọn sọ̀bí yà fún gbogbo ní sọ́ọ̀tù nìsá ọlọ́ọ̀bá sọ àwọn àkáǹtó tá a lẹ́kọ̀ọ́ pẹ̀lú ẹ̀ǹtẹ́ bá páyà wọ́n bá pa ní kọ́tọ̀ àn wọ́n ṣàṣìṣe pẹ̀tù pa so nínú ìdájọ́ ẹ̀rẹ́ rẹ̀ wọ́n sọ̀bí yà tó jẹ́ pé àwọn sọ̀bá pẹ̀lú pẹ̀lú mímọ́ òun ọmọ tó ó sáré bàràbàràbàrà tó bá pààyà àtàkó ṣe mistake ọ̀rọ̀ mẹ́rẹ̀ ọ̀rọ̀ ó ṣe níyà so ẹni tó bá bàbá pààyà sọ pé òun wọ́n pọ̀ ń padà wọ́n tó lẹ́pọ̀ ó pààyà ọ̀tọ̀ à ń gbèsè náà ń bẹ lọ́rùn ẹ̀ náà sọ ọlọ́mọ jẹ́ kẹ́mi ọ̀sọ̀ wà bọ̀ ó ṣàánú wa ó ní ìnàmà owó talibu shahadati wa qad naraha bàtàrà wọn fún Udayfa lówó díyà ètò ń fẹ́ náà ni pé ó fẹ́ kú sójú ogun ẹ̀sìn ọlọ́mọdé ti fún ó ní Allahumma ishhad rẹ́fà ni wọ́n ọlọ́run ọba máa jẹ́lẹ́rìí o máa jẹ́rìí anni tasaddaqtu bidiyati ala al-muslimin ó ní bí àtàbẹ́ fún mi yẹn náà mo tún fi ṣe sàárà fáwọn mùsùlùmí ah in tó ṣe yẹn fàzádà bidhalika manzilatan inda sallam mẹ́rin rí báyìí ẹ̀rí pé ẹlòmíràn òtítọ́ òtítọ́ lẹ́bẹ̀ẹ́ náà àti wẹ́pẹ̀ pa àbára lọ́nà sínú ẹ̀sọ́ bá gbé díà ọ̀tẹ́fà ní títà bá àwọn fẹ́ alhamdulillah ọlọ́run ti fún díà tẹ́ fẹ́ san òun tún fi díà yẹn òun tún fi ṣe sọ́dákọ̀ náà kò mọ̀ jẹ́ àǹfààní fún àwọn mùsùlùmí báyìí ni àlìyàmá tó jẹ́ bàbá àkùnrinfà ló ṣe kú lójú ogun ogun ohud pẹ̀lú ìdáwọ́ ìdá àwọn ọmọ ìyá rẹ̀ òbẹ́fà in tó ṣẹlẹ̀ yìí kò gbé kúrò nínú agbo mùlázàmà pímọ̀ dúrímà nígbà Muhammad sallallahu alaihi wasallam ẹ̀dẹ́ ká kẹ́kọ̀ọ́ níbẹ̀ yẹn mo tí ó bá rí kó ṣẹlẹ̀ sí wa àbúṣẹlẹ̀ sáwọn aláàlẹ́ wa látara àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn ẹ̀mùsẹ̀ kí ìyẹn kó pa ṣẹ̀sìlám wọ́ra ẹlòmí obìnrin míì ọkọ rẹ̀ kọ́ látara àdíkan sí yóò bá lọ sí nìkan ẹ wà mọ̀ wípé Ṣe ọkọ̀ rẹ ló lóyún kọ́ọ̀bù fún gan ni àbí ẹ pé nílẹ̀ Yorùbá ti dára lẹ́mí ọ̀nà ẹ̀yà ààrẹ rèé òjúbọ̀ ààrẹ ṣe àbọ̀ ṣe nǹkan so àwọn kankan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ tí pé nínú ẹ̀sìn ló àwọn ọmọ ìyá ṣẹlẹ̀ sọ́dọ̀ èèyàn tó yẹ pé èèyàn sí ṣe kí ni o kéèyàn ó

torí pé òye ló fi gbé tó ṣẹlẹ̀ ilé àgbọ́yé ni ìní ìmọ̀ ni torí báyìí anábìsọ̀lọ́ àlọ́sálẹ́rẹ́ anábìkẹ́ fi àwọn wáyé pẹ̀lú ẹ̀ tó fi jẹ́ pé ipò tí anábìsọ̀lọ́ àlọ́sálẹ́ tí anábì gbé sí ipò tó lágbára ni tàbá tẹ̀ mọ́ gbogbo ẹ̀ a mọ̀ wípé anábìsọ̀lọ́ àlọ́sálẹ́ anábì ó sọ ìbáyìí fàdé sọ ibùsùn àmbọ̀lọ́ ìrẹ́ ìbùkátó lọ́dẹ yẹn wọ́n lọ ayé ó di ọdún ẹlẹ́ẹ̀karùn-ún badal hijra yóò tó tí ó dọdún ẹlẹ́ẹ̀karùn-ún badal hijra gazwatul khandak asọ̀rọ̀ ẹ̀mẹ́rin bá dáńsọ̀ nípa salman ogun khandak gazwatul ahzab ó ṣẹlẹ̀ lóṣù shawwal asàbó salman alfarisi lórí pé à ń gbẹ́ àgbẹ́ kòtò yìí anábì sallallahu alaihi wa sallam àwọn sàhábà wallahi ó yàtọ̀ sí wa jàmá kí ẹ̀má kan ṣeré ni ó dàgbé ẹ̀rẹ́ lẹ́nu wọ́n tó wọ́n sọ pé ọwọ́ iláyà àwọn sàhábà bàbá iláyà àwọn sàhábà jẹ́ ọlọ́run nìkan ló lè là ọ́ torí pé àwọn nǹkan kan a máa gbé orí báyìí àgbẹ̀ ìfà rẹ̀ tí bá sọ àwọn ìfẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ọ fún wọn tí wá sí ọ ọ fẹ́ lè máa rò pé tó bá wà wà ń bẹ̀ pòrò sísè bẹ́ẹ̀ bá wá sọ ìfẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní tẹ́sán ìkádà mo fẹ́ mẹ́nu báyìí ó wá sọ fẹ́ nìyẹn pé ṣúra rẹ̀ tí pò pé ọ wà ń bẹ̀ a ti dààmú o alákòóyí jẹ́ máa sábà ní kéèyàn ó gbẹ́lẹ̀ yípo a plot gan àwọn bíkìlì àwọn lè mọ̀ wọ́n láti yóò ṣe ambulance ń ta ṣe pé a fẹ́ gbẹ́lẹ̀ káwọn ọ̀tá kámẹ́lẹ̀ yàbọ̀ wá a fẹ́ gbẹ́lẹ̀ yípo ẹgbẹ́ kìí ṣe wàhálà ẹ̀kẹ́ àwọn ṣe wàhálà ẹ̀kẹ́ ogun khandak mo sọ fún apé ogun khandak Abu Sufyan wọ́n dára pọ̀ mọ́ àwọn àwọn eh, awara Madina tí àníṣẹ́ sálàm tó lé jáde tàṣírípa sọ́tún hashiri so àwọn ẹ̀yẹ àtàwọn ará àtàwọn Quraysh àwọn Abu Sufyan àwọn ni wọ́n jọ lẹ̀dí àgbò pé àjọ jagun yìí so àwọn isbu pọ̀ tó para pọ̀ pé àwọn sáfì ní sàdámì sọ̀rọ̀ so ogun ní àtogun ìta ló papọ̀ àwọn ará Mẹ́kà àwọn ará Mẹ́kà nígbà tí wàhálà yìí tó di wípé wọ́n dojo ogun sálàm sálàm sí báwọn ó ti rí àwọn sọ̀hábà lẹ́dọ̀ àlàáfíà ilẹ̀ sudan ọ̀rọ̀ sì lọ pọ́láṣẹ́ṣẹ́ ọ̀ndámàrà ẹnìkan bẹ wọ́n ń pè ní Na'im ibn Mas'ud àwọn mẹ́rin pè ní Na'im ibn Mas'ud ó di ọlọ́ àánú ní ogun khandaki ló ti bẹ̀rẹ̀ pé Islam ti yóò ó wá bá ní sallallahu alaihi wasallam mo ti gba Islam o mo tó gba ṣùgbọ́n pàtó bẹ̀rẹ̀ sáà mẹ́rin kò tí ìmọ̀ náà àwọn èèyàn tiẹ̀ gbé òtù bẹ̀rẹ̀ sáà òun náà dẹ̀rẹ̀ ìkan nínú àwọn ìran àwọn ìran tiẹ̀ náà wà náà àwọn tó jẹ́ pé fẹ́ bá níbi jagun handak nínú àwọn hizbu tó ṣe kíni o tó kó papọ̀ kó wà bá ní sọ̀rọ̀ ya Rasulullah inni qad aslamtu wa inna qawmi ní wà àrẹ́bí tó bá wù ọ̀pá mi lọ ṣe fún ọ alẹ́bíṣẹ́ wa àrùsọ̀ lọ́sọ̀ àwọn apákan náà olùkọ́ sọ pé kó tó rí pé gbà ìsìláàmù yẹn wàhálà yẹn ti pọ̀lọ́gbù kádà ó ti rẹ̀ àwọn sàhábà wọn rí nǹkan jẹ àbẹ̀wò orí títí lórí bá wọn òtútù fẹ́ pa àbẹ̀wò aṣàdúrà اللهم so nígbà yàrá ọmọ ìdílé wọn sọ náà àlẹyìn níbi so lẹ́yìn ìgbà náà lọ́kọ̀ yẹwà bá ń sọ lọ́tọ̀ fún wọn Islam ó

lórí ogun yìí káàfù ṣe kí ni o káàfù jẹjà lórí àwọn kèfèrí torí pé ogun jíjà ètè dídá ni tó dé hadith yẹn innal harba khada'atu ọkùnrin bá jáde kí ló ń lè ṣe o wà ní dọ̀sẹ̀ mẹ́rin pé ọba lọ bá àwọn àbànúkùnrin yìí lọ ọdún àwọn àbàdókùnrin náà àbàdókùnrin náà sì rí àwọn tó fẹ́ bá nàbí sàjágun náà ni ó ní yába ah, ní kúrò ìlọ ó láyìn àbàdókùnrin náà ọkọ̀ lóyìn fún wọn ọ̀rọ̀ sí láàrin wọn àti wọn rí ẹ̀tẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn létí wọn níbẹ̀rẹ̀ ó ní ṣé ẹlẹ́ fúra mo jẹ́ ìyẹ̀bù kú lọ́rọ̀ yín tí ń tẹ́lẹ̀ fúra lọ́sí ah, àwọn ẹ̀rọ iṣẹ́ ìyẹ̀bù kú ó ní ẹjẹ́ sọ̀rọ̀ kan fún yín. ṣàfihàn bàánú kùrọ̀ yìí lọ aráàlú wò làwọn Madina àwọn Abu Sufyan aráàbò làwọn Mẹ́kà àwọn Quraysh ó ní ìnà Quraysh ẹ̀rọ Ghatafan ó ní àwọn Quraysh àti àwọn Ghatafan òun dẹ̀rẹ́ òun gẹ tó sọ̀rọ̀ yìí sí àwọn Ghatafan lòun lòun ti jáde wáyé náà Ghatafan ó ní àwọn kò rẹ́ṣẹ̀ kan kọ̀ọ̀fà ìláyé sú ka á ń tún ẹgbẹ́ ìsọ̀rọ̀ kan fún yóò ẹgbẹ́ ìrìn létí kẹ́kẹ́ òun dàbí yóò tẹ́mọ̀ pé mọ̀dínlẹ̀ lẹ́yìn wà wọ́n níbi báwo ó ni ìdàdókùnrin yìí lọ ìlú ó ti lè fa wàhálà yìí lọ fi àmúwálòkó wa ọ̀dáàdòkó wa bìnà òkú wa ní sáàkó inú ìlú yìí àwọn ọmọ yìí wà ń o dúkìá yìí wà o àwọn obìnrin yìí wà o tẹ́ bá lọ fà wàhálà tó bá lọ jálu tẹ́ bá lọ bá nàbí ìjọba sàtà mùsùlùmí jà tó gbìn bá lọ pọ̀ tó bá fi lè di pé ọwọ́ kan bá lọ lékè ọwọ́ àti bá lọ lékè lórí yín kí lè mọ̀tá àwọn kòráyé ṣó ṣe àwọn kòráyé ṣó wọ́n ṣe kí ni o wọ́n sà lọ ni òun aka ìrẹ́ ni tóbi ní ìsìn àwọn mọ̀lẹ́bí jẹ́ ń bẹ nínú wọ́n lè káwọn alábàdá ṣe nǹkan tó dùn wọ́n àbí tó gbogbo kan lọ́lẹ̀ dẹ́kùn máa wàrà A láti wá bá wọn aláàlú jẹjà àwọn A rẹ̀ ń bẹ ń bì ìyàwó rẹ̀ ń bẹ ni ó ní wà ní kùrọ̀ ìṣọ̀ ọ̀gọ̀tù fáán kó wá báyìí láti wá báyìí jago ọkọ̀lùdọ̀ àrùsọ bó kò màlẹ́ yìí ó ní tẹ́bá lọ bá wọn jà tẹ́bá lọ sódà pọ̀ mọ́ tẹ́ẹ̀ tí lọ́mbà nàbí ìjà tó tú wàhálà ìbá pọ̀ ó ní àwọn padà sí lòlù wọn tẹ́bá bí balọ̀ tọ́wọ́ rà nígbà rẹ̀ dùn yìí ẹ̀yìn nìyọ́ jẹ àwọn padà sí lòlù wọn òyìn fàyín rọ ní tẹ́bá lọ kéré òkun òkú tó bá jẹ́ pé bá ń kọ́ láàrin kó bìbì láàrin ìhìn àwọn padà sínú ló tí wọn yóò wá kú láàrin yá àti dání o àti ẹ̀ńtẹ́wọ́ tẹ́pẹ́jọ wà nínú olókan náà ah, àwọn òpè ọ̀tọ́mà ní fún àmọ́ ìdánwò owó oníkà mẹ́jagun pẹ̀lú àwọn ọkùnrin mọ́bà ọkùnrin sí jà darapọ̀ o ẹgbẹ́ àdéhùn pẹ̀lú wọn ẹgbà rọ́hánù rọ́hánù ni pé ẹwà ẹnikẹ́ fún yín lánàá kẹ́kẹ́ fi wípé wọn ò ní kí ni o onídàlẹ̀ wọn ní sálọ ẹ̀sì bí wọ́n lè bẹ̀rẹ̀ nìkan fún ní ẹnìkan pàtàkì nínú wọn àwọn kùrẹ́ ṣe fẹ́nìkan wá àwọn gọ̀sùpá náà kẹsìkí máa lọ́kọ́ mi hátà táàkùdù mínú mùrọ̀ hánẹ́ mínú àṣọ́rọ́ fíhìm yẹkùnú nàbí àìríkùn ثقة لكم على أن تقاتلوا معه محمدا حتى تناجزوه قالوا لقد لقد أشدت برعي قل أه أقول بك علي أقول لي ما تقبل يا وتقول عليهم أبعد الله صلى عن قريش ما قلنا عن قريش قل أبو سفيان رضي الله عنه تقول قرابة إسلام من شيء bọ̀dí máa náà ọwà lókò kúfùrù ó ní Abu Sufyan àtàwọn ìyára rẹ̀ náà tó sọ fún tó ní ṣe ẹ̀rọ tí ojú ìhùn náà àmọ́ rárá ẹ̀mẹ̀rí ẹ̀mẹ̀rí mẹ́rin tí mo ti yapa àdàbí tó ọ̀rà àjọ wà rí <laughs> ó ní àmúmọ̀ gbọ́rọ̀ kẹ mo gbọ́ pé ọbálàgọ́ ni àmúrin ọ̀dọ̀rọ̀ ayé tó aláyé akọ̀ náà ló balẹ̀ gbogbo wọn o ó ní mo rí pé dandan ni kí n dẹ́kẹ̀ yìí ló gbọ́ ló sàn lakùn nà sí àlásẹ́ ni o ó bá wù yín ẹgbọ́ ó bá wù yín ẹlẹ́nu mi rùn fọ́ọ̀sù mọ́ àmì ẹ̀mọ́jẹ́ mọ́tò àti ní pé mo wá sọ fún yóò fakọ́ọ̀lù mẹ́fà fún àá oṣù wàrà ó ní ṣe mọ̀ pé àwọn Yahudi anabi dalika man àwọn bànú kúrọ̀ yìí rọ̀ ó ní ṣe mọ̀ pé àwọn Yahudi àwọn bànú kúrọ̀ yìí tẹ́jẹ́ pẹ́jọ ládéhùn lórí pẹ́jọ ṣe kí ni o ẹjọ́ bá nàbíjà tó bá àwọn àbúṣe yá ti wò pé tábà ti rí sọ̀pọ̀tà àwọn ará ó sì rọrùn láti kí ni o láti sọ̀pọ̀tà nàbí sọ̀lọ̀ sọ̀lọ̀ ó ní kọ̀jù mọ́ ara máa sọ́dà ó fi ní wọ́n ti gílé o wọ́n ti sábà máa báyìí o wọ́n ah àwọn báyìí pẹ̀lú o wọ́n ti lọ bá ànábí rí pé kò jà wọn táwọn ọba jà mọ́ wáyé ànábí inú wọ́n ànábí inú ni pé àwọn ó lọ mú Quraish ìkan nínú Quraish ìkan nínú àwọn botfan àwọn béèrè fẹ́ni tó bá jẹ́ nílá nínú wọn àwọn wà mú wá sọ́dọ̀ àdàbí àwọn buwari wọ̀ dàbí kàràbí ọ̀pá wọn ni ó fi mẹ́pá wọn ṣe kí ni o àwọn ọ̀bá jàmá ẹwu ẹwu làákàyè ó ní ìyẹn àwọn ìyẹn ìlọ wá sọ fáwọn ọwá sọ fáwọn Abu Sufyan náà a ní ẹ̀ káwọn fàjọ ní ọjọ́ tó bá jọ sọpá fẹ́ pàdé ní sọsọlá ó ní ó lè ṣẹlẹ̀ o wọ́n lè ránṣẹ́ wá sọ̀rọ̀ yí pé kẹfà wọn ní rọ́hàn kẹfà wọn lẹ́nìkan lẹ́fì dógó inú àwọn èèyàn yìí fàtàtà fàwọ̀ ilé yìí ní kò mọ́jú lẹ́nu wàhùnà ẹ sọ́ra o ẹ má fi ẹnìkẹ́kẹ́ lẹ́kẹ́ sọ fún dógó sọ́dọ̀ àwọn pàtókù rẹ̀ nígbà tó yẹ yíjẹ̀bá ìtàgbé èdè òní yíra wọn mọ́ fa iná lárùbá kọjá àtún ogun jíjà ètè ẹni tí ò bá nílà akáì tí bá jagun yóò kàn máa gbógun náà gbogbo ẹ̀ ṣùgbọ́n náà lẹ́bọ̀ wọ́n ní mọ̀jà mọ̀ sáà àfi máa kẹ́kẹ́ ṣàlẹ́mí òní làákàyè ẹni tí wọ́n ní làákàyè jagun yóò kàn máa jagun lọ àti jagun báwọn ó sàrẹ́ lọ́wọ́ sàlámù ọ̀rọ̀ àfẹ́ ó fẹ́ mọ́lẹ̀ ilé wájú gbọ́ ẹlòmíì lọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí táyà pé táyà àwọn sọ̀hábà ah, nípa àtàgbèsẹ̀ àwọn sọ̀hábà tó wà lọ́wọ́ wa gbọ́gà sórí ta olójókòó tó ń ta wọ́n kẹ̀ pọ́ náà ẹni ló sọ́fọ́ sọ́fọ́ ní nàlẹ́ harba kọjá àti èyí máa ń dé ní ogun so ogun jíjà kí n ṣe kẹ́kẹ́ máa já lọ ìfọ́tàdà wọn alágbára máa mérò ẹwù látàrí sí nọ̀áyé ibn Mas'ud radiyallahu anhu tó tẹ́kí ní o tó ń gbé kalẹ̀ lójú ogun yìí náà ó lọ sọ báwọn fún wa pé ẹ má fún wọn lẹ́nu kankan o ara wọn ti bọ̀ ó tọ́lọ báwọn godfather náà ọ̀sọ́lẹ̀ báwọn náà ó ní ẹ̀yin godfather ti ẹ̀mọ̀ pẹ́yìn ti yá mẹ́sàrọ̀ godfather innakum asli ṣẹ̀gbẹ́yìn ti ẹ̀yin gẹ́gẹ́ nípìnlẹ̀ ni wà á ṣe rọ́tì ẹ̀yin náà ni mọ̀lẹ́bí mi o wà á ìjọba ìbára ní tó sọ fáwọn ọkùnrin àwọn àwọn abósòfíà ní wọ́n sọ fáwọn ọkùnrin náà ní ogun lọ nígbà tó di dáilé tó sábà nígbà tó di alẹ́ sátidé ní ṣàwọ́n oṣù lásàbó dáilé tó kọ́dà sẹ̀rẹ̀ ṣàwọ́n sánàwó sánàtó ọ̀dọ̀lẹ́ka ó ní wà káà nà mí sọ́nà láì tààlà rẹ̀ sólé عن أسرع أبو سفيان بن حرب ورؤوس الأطفال إلى بني قريضة إكرم بن عبد الجال في النفر من قريش وأطفال فقال لهم إنا لسنا بدار مقام قد حلق قد حلق الخلف الحافر فأعدوا للقتال حتى ننجز محمدا صلى الله عليه وسلم ونفرغ مما بيننا وبينه لا ترد على انتصار شريف قولي على سعد ليه على سعد ليه انا صابين زي كيني àwọn ti gbẹ́lẹ̀ ẹ̀gbọ́n ti sọ̀rọ̀ àtàrọ̀ ó ní

bóṣe ti dọ́dọ̀ àwọn àbúṣòfin ọ̀nà ẹ̀ẹ́ òótọ́ ni tí ọkùnrin bímọ sóòrì yẹn sọ àwọn kámẹ́sì kámẹ́nìkan wá fún yín ẹ̀tún bẹ̀rẹ̀ yẹ̀rà fẹ́ ẹnìkan ẹnìkan tó bá jẹ́ yẹ̀ pàtàkì nínú wa ó ní kíní tó bá ti kíní o ẹ máa fẹ́ pàánù ọ̀nà ni pé iná wà lọ́ ìlà mẹ́fà òyìnbó ikú rọ́jù lánà ó máa ń sọ pàápẹ́ ẹlọ jíjọ fún gbọ́ra fọ́lọ́ ìbúra àlè fún yín lẹ́nìkan ká ó nínú àwọn yẹn wa fàyìnkóòtù tó ìdúnnà kìtàbí tẹ́wọ́pẹ́ fẹ́jà lóòótọ́ fọkùrùjò fọkọ̀ọ̀tìlú ẹ máa lọ ẹlọ́màjà àwọn àdókòó ọ̀dọ̀ náà gbàtà tó gbọ́ pé wọ́n láwọn ọ̀rọ̀ ẹ̀ẹ́lẹ́fẹ̀ẹ́ rẹ̀ àbájọ iṣẹ́ mímọ̀ sódì sọ lóòótọ́ òótọ́ ni àwọn ẹni ìfẹ́ ṣe kí ni o wọ́n fẹ́ pọ̀ gbẹ́sà wá ní o wọ́n fẹ́ ṣe kí ni wọ́n kẹfẹ́ jà wọ́n fẹ́ jà ló lè ní wọ́n ni ọba ọ̀rọ̀ fàáfà lórí ìlà kùrẹ́ṣọ́ àwọn gbogbo àwọn ẹkùnrà àwọn bàdókùnlọ́bà ní ẹgbàrà ló sọ fún ọ pé afọ́lọ́gbùnrà àlẹ́ pàdàpọ̀ mẹ́yìn àbúsòfíà yìí kùrẹ́ìsì láti jà tẹ́ẹ̀fà ti fún alẹ́ nìkan nù yín tẹ́ẹ̀fà ti wá ṣe bẹ́ẹ̀ kò sí dàmà ọ̀kọ́dọ̀lọ́hùn bẹ̀yìn náà tọrọ wọn bá ṣe kí ni ọ ọmọ ìyẹra wọn lálẹ́ orí ìwà Allah subhanahu wa ta'ala lọ́ba ra àtẹ́gùn táwọn wí lọ́ba dé lòtútù táwọn wí máa ń fẹ́ àtẹ́gùn yẹn ń fẹ́ pọ̀ tẹ́ kìí ṣe àwàdà gbogbo tẹ́sì ní gbébù lọ́ba tán náà báyìí ní parí òtútù kírù wàhálà àdánwò wo lélẹ́yìn arúsọ̀lọ́lọ́ àrọ̀sálà ìṣọ́lọ́ ti gbọ́ làbárè tí mọ̀ ààrẹ ìgbọ̀nsọ́ tó dáre lára àwọn Quraysh Gotfar àti àwọn a ń bí wọ́n fẹ́ tàà àmìfẹ́ wò pé tí lóòótọ́ dèdè wọn sí kí ni mẹ́ ìrà wọn ẹ tó wó lákàì àmìsọ́wọ́ láwọ́ àríwá àríwá sálà kò sọ pé à ah, wọ́n ní àríwá ti dàrú à ah, láà ìjẹ́ kò fásí kò bí náà báyìí ẹgbẹ́ àwọn ní pàpàlẹ́ tó fúnṣe wà sí lọ́gbà sáàmù lòdòdì èdè ìmọ̀ àwọn hìt èdè ìmọ̀ ẹgbẹ́ lọ́kọ̀ ìgbélà bá lè gọwá fún ọ pé à ṣẹgbọ́n bọ́ ọdún sọ́sọ́sì kí ní kan di mọ́sáàsì ó tí àtàbátà ó tí ah, ah, alhamdulillah sáré gbé fóònù tí lẹ́fẹ́ Facebook ẹgbẹ́ ìṣẹ̀gbọ́n tó sàkún wọn mọ̀ pé nínú sáàmù àìfi àwàdà ṣeré ẹlẹ́bí ọmọ april fool òun ṣe ọ̀pẹ́ nínú sáàmù àìṣe bẹ́ẹ̀ so ẹ̀kọ́ ń bẹ nínú sáàmù ìgbẹ́tọ̀ àti sọ̀rọ̀ pẹ́tọ̀ àti gbọ́ làbárẹ̀ yẹn agbọ́n kaba ìṣẹ̀lẹ̀ a máa ní ìdíkàṣẹ́ kí ní o ká confam kí ní ìṣẹ̀lẹ̀ ní káàmpù àwọn kèfèrí subhanallah jẹ́ mẹ́kọ̀ rọrùn gbogbo náà sọ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mẹ́fẹ́ àwọn tàbí gbẹ́kòtò òtútù táwọn wí lágbára abẹ́kòyẹ ń fẹ́ bíbà abẹ́kòyẹ ah. ló ń fẹ́ mọ̀tọ́wà dìdáhùn ìyàrá sallallahu alaihi wa sallam ó ṣe ọlọ́mba ni tó ṣẹlẹ̀ mẹ́rin pé aláti kọ̀ǹfàmù nípa lánàá lọ́dọ̀ àwọn kẹfìrí fàdídárik Ànábì sallallahu alaihi wa sallam ló bá dìde ẹgbẹ́ sí wánà sọ́híhọ ìlàmù muslim rahimahullah ta'ala ẹ̀rẹ́ kálọ̀ ní sọ́hí muslim ó ní kunna

Eh, oṣù àgbọ̀dọ̀ wá káyé sàbẹ̀ ni ọ́ ò ní padà bí mọ̀nàfíkì káyé alámbìlá táwà ní sàbẹ̀ o ẹlẹ́mí ń bẹ ayé tà ń lè ìwọ̀n bá ní bí ẹ̀dẹ̀ ìfẹ̀tí náà dáa lórí ẹ̀sìn àtúnṣe à ń ṣeré gẹ́gẹ́ tó bá wá ní sàbẹ̀ ẹ̀lẹ́mí mọ̀nàfíkì kọ́ ní sọ méje òtẹ́fọ̀ ní ah, oṣù àgbẹ̀ o lè ṣe bẹ́ẹ̀ ó dún alójúgbò ní sá bó lójú ogun pápá bàbá rẹ̀ lójú rẹ̀ kò ní sọ̀kan mí ọkùnrin yẹn ọ̀sẹ̀fà wá sọ fún yín pé ń sọ díẹ̀ fún o ní tọba rí àwọn sàábé máa rọ̀ sórí lẹ́sọ́lá lẹ́lẹ́tàlá àzáàb ní pẹ̀lú àmì sára ní òru jẹ́ tàjàgùn tó jẹ́ pé agbẹ́kòtò lójú ogun tàbí àkàndà fìdá ilẹ̀ tí ó ní òru kan ní jọ́nà ó látọ̀ rí ṣẹ̀rí ìrà ó atẹ́kùn ti ń fẹ́ jọ́nà kì í ṣe àwàdà àtẹ́gùn yẹn lágbára òtútù mú pọ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ kí ni iṣẹ́ àṣekára ó ní àníbi allah rajulun ìyá àti ìní ìbí kọ́bà rẹ̀ lọ́kọ́ òru alákùsẹ́ àrẹ̀rẹ́ nìkan bẹ̀rẹ̀ sàbẹ́tẹ̀ jókòó ìtẹ́ wà ń bí o ẹ̀sẹ̀ pé yóò tún wá lọ báyìí sẹ́kà tó ti dé ìta fẹ́ ṣe o tí ó tún wá lọ sí ààrẹ àwọn ọjọ́ kẹfìrí tí ó lọ múlà bá rẹ̀ wà a máa ń sọ̀rọ̀ àjẹ́nà àjẹ́nà kò yí sí o ìgbà tó ìgbà yóò rí tíkẹ́tà àjẹ́nà lẹ́ báyìí ìyẹn wò pé ah ẹ̀wò ọ̀nà àjẹ́nà pọ̀ bí a gbọ́nà míì ìdọ́kùnlọpọ̀ ó sọ nìyẹn ẹ̀wò kìíní sọ́dà tó wà lè mẹ́nu ìdọ́kùnlọpọ̀ ó sọ nù abẹ́kọ̀ ó ní àbẹ́bí sọ̀rọ̀ sáà sọ pé táyọ̀ lọ́ba ń gbọ́ làbáyé wà nípa wọn tí ó ṣe kí ni o tí ó wà wà àjẹ́nà àwọn sábẹ́ gbọ́ wọn kí àwọn tàbí ló wà ń dẹ́kọ̀ ó ní ẹ̀rìnkẹ́ kò láti rí ìgbẹ́ ah àlùjànnà agbẹ́lẹ̀gbẹ́ látàárọ̀ òtútù ní fẹ́ ebi rèé ilẹ̀ tó ti wá sú òkú tó sí gbogbo ẹ̀ tó dúdú ó ní ẹ̀rìnkẹ́ kò láti rí lọ sallallahu alaihi wasallam ثم ثانية على مثل صلاة كده ثم ثالثة على مثل صلاة كده أنا أقول أنا بيقول آه أنا في ẹni àwọn àmì ti pẹ̀ sí wà láàrin hátà ọ̀sán ìmọ̀ fúnra rẹ̀ kò dáàbẹ̀ bí lóhùn bàbá àdàbí wà lẹ́gbẹ̀rẹ̀ kankan dáhùn fún mọ̀kàn ní ọba àdàbí wàyà sáà ní tẹ̀wà gbé ilẹ̀ ti ṣú oṣù ni wọn dá ilẹ̀ ti ṣú òkùnkùn bọ̀ òkùnkùn ṣú pé wọn fẹ́ rí àwọn gẹ ní ọba àdàbí wàyà tó ní ẹlẹ́bí kò fẹ́ rí kààrẹ̀ báyìí ìtìlẹ̀ yẹn ṣú lé àtẹ́gùn fẹ́ ilẹ̀ ti ṣú tó dùn sí fẹ́ gbẹ́mí o tẹ́bí sí fẹ́ pa o aṣọ tó wà lọ́rùn òun gan kò kọjá ojúgun orókún òun òdélẹ̀ onílẹ̀ mẹ́lẹ̀ mẹ́nà àtàlẹ́lẹ̀ ah, òdèrífà ni àmì òdèrífà bẹ́ẹ̀ àníbi ni ya òdèrífà kóòmù àníbi ni ya òdèrífà dídé fàtúnà bí kọ́bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ ìwọ ni kó lọ bá ní gbọ́ làbárè tí ó ṣẹlẹ̀ lára àwọn ọjọ́ ẹlọ́bà àwọn subhanallah tí ogun ọ̀nà tá mẹ́gbà àjàgún nínú Islam ọmọdé ní kọ́dà lè sin fà wọ́n ìdá sọ̀nfẹ́ tó fàfẹ́ tí ìgbà tí ìgbà tó yẹ pé ogun ó di ọ̀rọ̀ èèyàn lórí àwọn èèyàn kan tí àmírù lù bá ti sọ pé ẹ̀yin lápọjá lápọjá lápọjá ẹgbọ́n lójú ogun tẹ́gbẹ́ni ọgbọ́dọ̀ lọ olùbóyé so ìsìnfààrù pé tọ́ àgbà ẹgbẹ́ ní sinmi ṣẹlẹ̀ islam àfàwọn ọ̀sán láti tábà yìí pé káwọn kan máa dúnlé tó mọ́ káwọn ẹ̀ka máa ṣòro ní kẹ́mọ́ kọ́ nípa ẹ̀sìn tó yẹ pé wọ́n lè máa ṣe ìṣètì fáwọn èèyàn wọn ìyàwó jà wọ̀nyí lẹ́yìn àwọn aṣọ ẹgbẹ́ àmì ogun wọn sọ pé àáfàá kọ̀ gangan kó pàṣẹ àmì kó máa lọ́jọ́ ogun báyìí dẹ́dẹ́ ní bọ́dọ̀ lọ tó gbé nígbà náà wọ́n ti so pàtí àmì sọ̀rọ̀ àti gbogbo mọ́dákẹ́ alábìnrin yá òdó ìfà kóòn ó sọ̀rọ̀ lẹ́kàn ìwọ̀ alábìnrin lọ kí lọ́rùn ìdìbò òdó ìfà sallallahu alaihi wa sallam alábìnrin ti gba àwọn ìròyìn tó dá pẹ̀lú rẹ̀ nínú ìròyìn rẹ̀ ó ní pé ọ̀rọ̀ ìtẹ̀ máa ń yé òdó ìfà ó ní tẹ́bà ìsọsíwájú ó ní ọ̀rẹ́ ìfà ní ọ̀pọ̀lọpọ̀ gbọ́rọ̀ yìí wàkìtìmọ́ ìròyìn sẹ́lẹ̀ ó sì mà sí ní ìfipamọ́ bákan náà ó ní wípé ọ̀rẹ́ ìfà rẹ̀ yọ̀lọ́ ta ara àánú ọ̀rọ̀ kìí ṣe tó dẹ́gbẹ́ ǹgẹ́ ìdè mọ́ sú láti mọ́ra so torí ìrìnbẹ́ àdáwọn ìlú àmì sọ̀rọ̀ àwọn àríwá àríwá sẹ́lẹ̀ àlúbìmọ́ ló fi gbèrú iṣẹ́ tó le pípé ìrìnàjò àrímọ́bọ̀ so ìgbà ní ìgbẹ́ aṣáájú ilé náà yẹn sọ bẹ́ẹ̀ pé iṣẹ́ gbẹ̀mígbẹ̀mí wọ́n sọ pé ìbéèrè pọ̀ nílẹ̀ lè wo kẹ́kọ̀ọ́ ti wà àwọn kankan pẹ̀lú rẹ̀ so ìdámi sọ́lá rárá ó dẹ́yìn fàájọ́ yẹn inú <laughs> ìdámi sọ́lá ọkùnrin yẹn pé ó sì sọ́ àpé tó wọ́n ráyà nẹ̀bí <laughs> ó lè dúó <laughs> tó dáwà tá a dúó gẹ ọlọ́run ló mú wa dúró kò sọ̀rọ̀ ó ní ó ní falama ajid budan ìrìn ọ̀nà mi àná àbáyọ ìdá àánì ibi ìsìlé àpò wọn ẹgbẹ́ ànábì ti dákọ̀ mi ó ní kí n dìde bímọ lọ ọkọ ànábì ní ètí mi ń bẹ kọ́ bàrẹ̀ lọ́kọ́ lọ أمشي في حمام حتى أتيه حتى أتيته ó ní mo wá ń lọ ànábì má sọ nǹkan kan tó bá débẹ̀ má dẹ̀ ṣe nǹkan kan ju pé sábàbà ń gba àbárẹ̀ wá látọ̀ ọdún ṣe hàn hàtà láti ìlànà má dẹ̀ kankan wo tó bá dáàrin wọn ju pé ó ṣe kíni lọ ọkà mú kábàrà kan sọ láàrin wọn wá wà bá ń gbàrà òdà ìfà nígbà tó ń lọ ó ní yẹgbó òun rìn nínú ìgbó lẹ́yìn ara ó ní òtútù òun náà ti òtútù tó tún pa òun kú kò sóúnjẹ ń kù mọ́ yé bí ó ní ọba lọ ní ọba bẹ̀rù wáyáàjì ó ní anábì sallallahu alaihi wa sallam anábì ti ṣe dùá anábì ṣe dùá fún òun nígbà tó òun lọ ìpàlọ́ ahúnmá ìwọ ọlọ́run báwo ìfábù mi mẹ́rin yàrá yìí ọmọ ìkọlùfì yìí wọ́n ń yẹmí ní wọ́n ń ṣìmálì yìí ọmọ ìfọ̀ọ́kì yìí lọ́tún lọ́sì lẹ́yìn àmì ó dà àmọ́ ó ní wà fàkọ̀rọ̀pùtù ó ní mo jáde ń dọ́nà wà á nà mí nà aṣáàdì náà sì fásà á wà sáàrìkì bárùdàn á ó ní ẹ̀rù ti ń bà ń dọ́nà àti òtútù tó ti fẹ́ gbà mí òun tó mọ̀ lágbára ó ní bàbá àdájọ́ wà sàdọ̀fù ó ní ṣùgbọ́n ما تمت دعوة نبي محمد صلى الله عليه وسلم حتى انتزع الله من جوفه كل ما أودعه فيه من خوف ولمبارح بنسى دعاء كيتي طريقة دعاء ما تجيب مبارك كله كانوا bákan náà tó yẹ pé gbogbo tó ṣẹlẹ̀ sóhun nínú ebi ní òtútù klọ́bù gbé fi yẹ àmì sọ fún pé láàtọ̀ ìdí sáàdì náà fi kọ́ ọmọ ṣe hàn ọ̀tàtà ti hàn lábẹ́ kankan wò ń bẹ́ o lọ́sẹ̀ kankan tó bá dáàrin wọn ju pé bọ́ọ̀lù àbárè òṣùpàdà lẹ́gbẹ́ ìdá kúkú lẹ́sẹ̀ jẹ́rù sẹ́rù àkọ́kọ́ náà gbogbo ẹ̀ sọ́ọ̀kùn afẹ́fẹ́ fẹ́ ìyí lẹ́gbẹ́ orí náà òtẹ́fà lóhun wá ń lọ ó nìkan ṣùgbọ́n ó nìkan àwọn ìbẹ̀rẹ̀ àwọn ọ̀tà kò rọrùn jẹ́ mọ́ olùwà lọ onìkan kẹ́lẹ́ kẹ́lẹ́ kẹ́lẹ́ kẹ́lẹ́ nígbà tó rìn díẹ̀ oní tọkóṣù náà onítọ́ oṣùgbà nàbí ọmọdé yìí ó máa lọ àtàsọ́lá lọ fi dúdú sí dọ́là òun lọ nínú òkùnkùn bíríbírí hátà àdàkọ́ tó fi jóńdé mùsùlùmí tó ní tó ń fi dé ààrẹ àwọn ẹlẹ́bọ̀n nígbà tó rìn wáyà ó nígbà tó ń ti ẹ̀yọ́ sí ọ̀kan níjọ́ náà dẹ̀rẹ̀ òun ò tí ìdábù sùfìyàn nìmọ̀ nígbà náà sẹ́lẹ̀ ni ẹ̀ tó dúró ẹni ẹ̀ ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ó ní òun ti òpé ah, ọwọ́ bẹni òun bá mú ìdá òun òun ti ń sẹ́jẹ̀ kó ń ta kó ń ta ọfà yìí kó ń pa ẹni yẹn tó máa ṣe kí ni òun bá dájú dáná bí sọ pé láàtọ̀ ọ̀dì tani na fi kọ́ mi ṣe àrùn ẹ̀wọ̀n kan wọn bí ah àbí wọn kí mọ́sẹ̀ yẹn kan bàtà rẹ̀ tó ká ọfà àwọn lẹ̀ ní ọ̀nà ó ti wọ́n sọ wípé atamọ́bà sẹ́ni kò sẹ́ni tó rí o òun kàn rárí iná tó ra mọ́lẹ̀ díẹ̀ pẹ̀lú ẹ̀rọ kó ká ló ma tánda náà ó kú jẹ́ kò jẹ́ kí àmọ́ ń sàlẹ̀ o gbọ́dọ̀gbọ́dọ̀ lómi wọ́n fún ní instruction báyìí ní kò sí ṣe má jẹ́ kí tara gbé ọ má jẹ́ kí má gbára ta fẹ́sẹ̀ lọ́nà òdì ó sì máa ń lébẹ̀ ìhàn gíríkà ẹ̀ka gbogbo àwọn kẹfẹ́ Huzaifa so Huzaifa ó ní ọ̀mọ́ká wọ́rọ̀ gbòyà Huzaifa lọ kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ ní orí òun ẹ̀kẹ́rẹ́ nǹkan lùmọ́ káàpà àwọn kẹfẹ́ rí ẹ̀ ọmọdé ó ní wà máa hùwà ilẹ̀ àkọlẹ̀ òǹjókòó sẹ́ ẹ̀mùsẹ̀sẹ̀ máa mí ó ní kò pẹ̀sí òǹjókòó sẹ́ pé Abu Sufyan òun náà ní kíbìlà nípa Abu Sufyan náà nílà káyẹ̀ ó sì mọ́ ogun ẹ̀rù ń bá ọkọ̀ orúkọ pọ̀ tó ń dọ́kọ̀ onígbà mùsùlùmí àmàdìde onígbà mọ́ṣára kùrẹ́ṣì onígbà kùrẹ́ṣì ẹmẹ́jà gọ́ra wa o oní ilé ẹ̀kọ́ ìrọ̀lákùn kọ́ ọ̀nà náfṣà àyẹ́bùlùgbà Muhammadan ó lè ọ̀tún fẹ́ máa sọ fún yín báyìí ẹ̀rù ń bà mí ó máa sọ fún yín bọ̀t ẹ̀rù ni àrẹ́bí ògbọ́ kí ló sì wà láàrin wọn àlàní àrẹ́bí sallallahu alaihi wasallam kò dé sábà mo fẹ́ báyé sọ̀rọ̀ ìfẹ́ká nàbí ọgbọ́rọ̀ yẹn kí tó wá sọ̀rọ̀ yẹ fún yí fàníyàndọ́r kó lọ rọ́jò lè mínkù mẹ́jẹ̀lì ìṣòhò àwà àti headcount kálukú kálukú ọmọ ìbèrè lọ́wọ́ tó wà lágbà ìpẹta ní wọ́ ẹjá kọ́kọ́ mọ́ra adára àwọn àjọ kò ní káníwọ̀n gbọ̀ngbé ó ti tọ́ ara pé ah ìrẹ́gbé ah

ẹ̀mí náà wọ́n ẹ̀mẹ́ kò lè ṣe kí ní mọ́ kò lè jẹun ṣùgbọ́n mọ́ ń dáwà fà ní ẹ̀mí kò mọ́ ń dára nù dára nù akẹ́kọ̀ọ́ mọ̀ tọ́lú lè ní mọ́ dára nù kò já má fà á ìmọ̀ olójú náà rẹ báyìí fìlhárọ̀kàtì bàrọ̀kà fìlhárọ̀kàtì bàrọ̀kà èyí kan wọ́n dára nù wọ́n dára nù kẹbí òfin òdò òdò adágún wọ́n kò lè gbọmọ tí àtọ́ gbé kò mọ́ àyà sí kò mọ́ àà

kó sì pè ọ́ bó ṣe pè ọ́ láyé kó ti gbọ́ iye tó fẹ́ kó ṣe ó ló fẹ́ kó fàlejò lómìnir àti kó fún ní ìka àlejò ọ̀dà ṣe kí bẹ́ẹ̀ bá ti wà ní àrùkùnlà lójú àlejò wọ́n ti bẹ̀rẹ̀ ẹ̀mí akẹ́kọ̀ọ́ ọmọ gbogbo ọ̀rọ̀ kọ́nà mẹ́rin sọ fákẹ́kọ̀ọ́ ọmọ àwọn ọmọ ìgbọ́dọ̀ ní ọgbà àti inú wa tara tiẹ̀ tó fi gbọ́rọ̀ yé gbogbo ògbọ́gbọ́lá fún àlọ́ kọlẹ̀ ọlọ́ gbogbo àyà rẹ̀ fẹ́ kọlẹ̀ ọlọ́ gbogbo àyà tó ká gbogbo àyà ó gbó ẹsẹ̀ orin àà ló fẹ́ kọlẹ̀ ọlọ́ ìwọ ló ti ẹlẹ́wò pé àwọn tó ń sọ yìí ìbílẹ̀ ẹ̀kọ́ rẹ̀ parí sí tí máa mẹ́rẹ̀ èdè rẹ̀ yóò wúlò mẹ́ àjẹpẹ́rù ẹni báyẹn ó súnmọ́ kó mọ́tà sí sọ́rí ibi ẹ̀kọ́ tó ń kọ́ yẹn ṣe yẹn máa ń ní ọgbà àtinúdá ẹ̀dá kò sí òun sórí nìkan ìsàjà níbi pèyà níbi kí n wá sí báyìí wọ́n mọ̀ sí ká mọ̀ dákọ̀ ara wa kò sábẹ̀ bí mẹ́ sọ́lọ́ àlùfáà olókan lọ́gbà tí ló wá pé mẹ́rin hand àníwá ọ̀kọ́lá fúnlá lẹ́bìnrin fúnlá ẹgbẹ́ ló ti bẹ̀rẹ̀ ìjọ ọ̀kà kódà èmi ẹgbẹ́ bọ́lá wọ́yà àbúkẹ́ ara wa ní kálukú bá bèèrè bá kí tó bá sílẹ̀ wà hún náà nígbà tó tó di báyìí kálukú sọ tájú wọn gbọ́kọ̀ ẹ̀lẹ̀ gàgà tó strange àwọn sàbẹ́ atúlẹ̀kọ̀ kan mẹ́rin ibi àwọn sọ harvard wà mọ́ láàrin mo yẹ parọ́ torí pé abúsùn fìyà tó jẹ́ kó ìfẹsẹ̀ náà ni pé ẹ má bí òun léèrè òun ò ní lè parọ́ òun ilé sọ́kọ̀ mi so ìdá ikú sì nìyẹn so mùsùlùmí ọ̀gbẹ́ ó ní làákàyè kàkàtọ́ kàkàtọ́ jẹ́ pé ó fún wọn fún wa ó fún ọmọ ṣẹlẹ̀ gẹ̀rẹ̀gẹ̀ gbogbo ẹ̀yìn ìfẹ́ parọ́ ni àwọn ẹ̀kọ́ ní làákàyè kẹ́rẹ́ tó sílò làákàyè tí òwúrẹ̀ nílẹ̀ kó parọ́ gẹ̀ tẹ́lẹ̀ ọmọ pé tó bá sòótọ́ aburú ńlá ni ó ṣẹlẹ̀ sí ọ ó yẹ kó tètè ṣe ìgbọ́tọ́ pé òwúrẹ̀ ní méjì pàtàkì àti

Hudhaifa ni Abu Sufyan man ya mashar Quraysh ay Quraysh innakum wallahi ma asbahtum bi dar qarar ó ní ẹ̀wọ́ ẹjá sọ tọ́rọ̀ fúnra wa ibi tá a wáyé kìí ṣe kìí ṣe ibi tá a lọ rẹ̀ ogun tàbí ẹjà kọ́yìn kó ní sọ́rọ̀ àmàdó Quraysh àwọn ti dalẹ̀ àmàdó Quraysh àti kẹrin wọ́n ti dalẹ̀ òtútù ní pa á mọ́ bí ẹ̀wọ́ èmi dúró báyìí kò sógun mọ́ èmi lọ ó ní ló bá gbé nǹkan gùn rẹ̀ Abu Sufyan bá lọ so ó ní dáadáa tó ń tún wòrò lọ́pọ̀ tó ti fẹ́ gùn kan kálíbẹ̀ ànàbí púpọ̀ mọ́sí ìgbẹ̀ta ọba padà sallam so ǹgbà tó lọ́dọ̀ ànàbí so ti ànàbí sallallahu sallam ló bá fún ní làbárì nípa ntí ojú òun rí lọ́dọ̀ kìnìún lọ́dọ̀ àwọn kẹfẹ́ pé tọ́ ó ti rẹ̀ wọ́n àárín wọn ti dàrú kódà Abu Sufyan ti kí ni o ó ti sọ pé òun jagun mọ́ nínú àníbí wa dùn gan sallallahu alaihi wasallam wa hamidallah wa afna alaihi àníbí ó wà àníbí dúpẹ́ fọlọ́run àníbí sì ti kí ni ó ṣẹ̀yìn fún ó ṣẹ̀yìn fún Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ ká dúró báyìí ọ̀rẹ́ ọ̀rọ̀ ọ̀dẹ́ fa á tó هذا وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وسلم تسليما كثيرا Assalamu alaikum warahmatullahi wabarakatuh.